máàkù orí kẹwàá. nígbà tí jésù dìde kúrò níbẹ̀ ó lọ sí agbègbè judea ó ré kọjá sí òdì kejì odò jọ́dánì ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń lọ sí ọ̀dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ó tó ń kọ́ wọn. àwọn farisí bá jáde wá wọ́n ń bi bí ó bá tọ́ kí ọkùnrin kọ ìyàwó rẹ̀ sílẹ̀ wọ́n fi ìbéèrè yìí dán an wò ni ó dá wọn lóhùn pé. kí ni mo ṣe pa láṣẹ fún yín. wọ́n dáhùn pé Mósè yọ̀ǹda pé kí ọkọ kọ ìwé kọ̀ sílẹ̀ fún ìyàwó rẹ̀ kí ó sì kọ ọ́. ṣùgbọ́n Jésù wí fún wọn pé nítorí orí kunkun yín ni Mósè fi kọ òfin yìí láti ìṣẹ̀dálẹ̀ ayé takọtabo ni Ọlọ́run dá wọn nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ yóò wá fi ara mọ́ ìyàwó rẹ̀ àwọn méjèèjì yóò wá di ọ̀kan wọn kì í tún ṣe ẹni méjì mọ́ bí kò ṣe ọ̀kan nítorí náà ohun tí ọlọ́run bá ti so pọ̀ kí ẹnikẹ́ni má ṣe yà á. nígbà tí wọ́n padà wọ inú ilé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń bí nípa ọ̀rọ̀ náà ó bá wí fún wọn pé. ẹnikẹ́ni tí ó bá kọ ìyàwó rẹ̀ sílẹ̀ tí ó gbé ẹlòmíràn ní ìyàwó ó ṣe àgbèrè sí ìyàwó rẹ̀ àkọ́kọ́ bí ó bá sì jẹ́ pé obìnrin ni ó kọ ọkọ rẹ̀ tí ó fẹ́ ọkọ mìíràn òun náà ṣe àgbèrè. àwọn kan gbé àwọn ọmọ kéékèèké wá sọ́dọ̀ rẹ̀ kí ó lè fi ọwọ́ kàn wọ́n ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá àwọn tí ó gbé wọn wá wí nígbà tí jésù rí inú bí ó wí fún wọn pé. ẹ jẹ́ kí àwọn ọmọdé wá sí ọ̀dọ̀ mi ẹ má dá wọn dúró nítorí tí irú wọn ni ìjọba ọlọ́run mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹnikẹ́ni tí kò bá gba ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí ọmọdé kò ní wọ ìjọba ọ̀run. nígbà náà ni jésù gbé àwọn ọmọdé náà lọ́wọ́ ó gbé ọwọ́ lé wọn ó sì súre fún wọn nígbà tí jésù jáde bí ó ti ń lọ lọ́nà ọkùnrin kan sáré tọ̀ ọ́ lọ ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó bi í pé. olùkọ́ni rere kí ni kí n ṣe kí n lè jogún ìyà ìnípẹ̀kun. ṣùgbọ́n jésù wí fún un pé. kí ló dé tí o fi ń pè mí ní ẹni rere kò sí ẹni rere kan àfi ọlọ́run nìkan ṣé o mọ àwọn òfin má pànìyàn má ṣe àgbèrè má jalè má jẹ́rìí èké má rẹ ni jẹ bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ. ọkùnrin náà dáhùn pé olùkọ́ ni láti ìgbà tí mo ti wà ní ọ̀dọ́ ọmọkùnrin ni mo ti ń pa gbogbo nǹkan wọ̀nyí mọ́. jésù wá tẹjú mọ́ ó fi tìfẹ́tìfẹ́ wò ó ó wí fún un pé nǹkan kan ló kù kí o ṣe lọ ta ohun gbogbo tí o ní kí o pín owó rẹ̀ fún àwọn aláìní ó wàá ní ọrọ̀ ní ọ̀run lẹ́yìn náà wá kí o máa tẹ̀lé mi ṣùgbọ́n ojú ọkùnrin náà fàrọ nígbà tí ó gbọ́ bẹ́ẹ̀ ó bá jáde lọ pẹ̀lú ìbànújẹ́ nítorí pé ọrọ̀ tí ó ní pọ̀ jésù bá wo ọ̀tún ó wo òsì ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. yóò ṣòro púpọ̀ fún àwọn ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run. ẹnu ya àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nítorí gbólóhùn yìí ṣùgbọ́n jésù tún wí fún wọn pé. ẹ̀yin ọmọdé yóò ṣòro púpọ̀ láti wọ ìjọba ọlọ́run. ó rọrùn fún ràkúnmí láti gba ojú abẹ́rẹ́ kọjá jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run ẹnu ya àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ púpọ̀ wọ́n bá ara wọn sọ pé. bí ó bá rí bẹ́ẹ̀ ta ni yóò là. jésù tẹjú mọ́ wọn ó wí pé kò ṣeé ṣe fún ènìyàn ṣùgbọ́n ti ọlọ́run kò rí bẹ́ẹ̀ nítorí pé kò sí ohun tí ọlọ́run kò lè ṣe. pétérù bẹ̀rẹ̀ sí wí fún un pé wò ó ná a ti fi ohun gbogbo sílẹ̀ láti tọ̀ ọ́ lẹ́yìn. jésù dáhùn pé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kò sí ẹnìkan tí ó fi ilé tàbí arákùnrin tàbí arábìnrin tàbí ìyá tàbí bàbá tàbí ọmọ tàbí ilẹ̀ sílẹ̀ nítorí mi àti nítorí ìyìn rere tí kò ní rí ilé arákùnrin àti arábìnrin ìyá àti ọmọ àti ilẹ̀ gbà ní ọgọ́rùn-ún ìlọ́po ní ìgbà ìsinsìnyí bí ó tilẹ̀ jẹ́ pé pẹ̀lú inúnibíni ni yóò sì tún rí ìyè àìnípẹ̀kun ní ayé tí ń bọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí ó jẹ́ ẹni iwájú yóò di èrò ẹ̀yìn àwọn èrò ẹ̀yìn yóò wá di ẹni iwájú. bí wọ́n ti ń lọ lọ́nà tí wọ́n ń gòkè lọ sí Jerúsálẹ́mù Jésù ṣáájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tẹ̀lé ẹnu ya àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ẹ̀rù sì bà àwọn ènìyàn tí wọ́n ń tẹ̀lé ó bá tún pe àwọn ọmọ ẹ̀yìn méjìlá sí apá kan ó bẹ̀rẹ̀ sí sọ àwọn ohun tí yóò ṣẹlẹ̀ sí òun fún wọn ó ní lílọ ni à ń lọ sí Jerúsálẹ́mù yìí a ó fi ọmọ ènìyàn lé àwọn olórí àlùfáà àti àwọn amòfin lọ́wọ́ wọn yóò dá a lẹ́bi ikú wọn yóò sì fi lé àwọn tí kì í ṣe Júù lọ́wọ́ wọn yóò fi ṣe ẹlẹ́yà wọn yóò tutọ́ sí i lára wọn yóò nà á wọn yóò sì pa á ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ mẹ́ta yóò jí dìde. nígbà náà ni Jákọ́bù àti Jòhánù àwọn ọmọ Sébérè wá sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n wí fún un pé. olùkọ́ni a fẹ́ kí o ṣe ohunkóhun tí a bá béèrè lọ́wọ́ rẹ fún wa. jésù bi wọ́n pé kí ni ẹ fẹ́ kí n ṣe fún yín. wọ́n ní. gbà fún wa pé nígbà tí ó bá di ìgbà ìgúnwà rẹ kí ọ̀kan nínú wa jókòó ní ẹ̀gbẹ́ ọ̀tún rẹ tí ẹnì kejì jókòó ní ẹ̀gbẹ́ òsì rẹ. ṣùgbọ́n jésù dá wọn lóhùn pé ẹ̀yin kò mọ ohun tí ẹ̀ ń béèrè ṣé ẹ lè mu nínú ife ìrora tí èmi yóò mu tàbí kí ojú yín rí irú ìṣòro tí ojú mi yóò rí wọ́n wí fún un pé àwa lè ṣe é ṣùgbọ́n jésù wí fún wọn pé nínú irú ife ìrora tí n ó mu ẹ̀yin náà yóò mu irú ìṣòro tí ojú mi yóò rí tiyín náà yóò sì rí ṣùgbọ́n ní ti jíjókòó ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì mi kì í ṣe tèmi láti fún ẹnikẹ́ni ipò wọ̀nyí wà fún àwọn tí ọlọ́run ti pèsè wọn sílẹ̀ fún. nígbà tí àwọn ọmọ ẹ̀yìn mẹ́wàá yòókù gbọ́ inú bẹ̀rẹ̀ sí bí wọn sí Jákọ́bù àti Jòhánù ni Jésù bá pè wọ́n ó wí fún wọn pé. ẹ mọ̀ pé àwọn aláṣẹ láàrin àwọn aláìgbàgbà máa jẹ ọlá lórí wọn àwọn ènìyàn ńláńlá nínú wọn a sì máa lo agbára lórí wọn ṣùgbọ́n tiyín kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹnikẹ́ni tí ó bá fẹ́ jẹ́ pàtàkì láàrin yín ní láti jẹ́ ìránṣẹ́ yín ẹnikẹ́ni tí ó bá sì fẹ́ jẹ́ aṣáájú nínú yín ní láti máa ṣe ẹrú gbogbo yín nítorí ọmọ ènìyàn pàápàá kò wá pé kí ènìyàn ṣe ìránṣẹ́ fún un ó wá láti ṣe ìránṣẹ́ ni àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. wọ́n dé jẹ́ríkò bí jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ogunlọ́gọ̀ ènìyàn ti ń jáde kúrò ní jẹ́ríkò bátímíù afọ́jú ọmọ tímíù jókòó lẹ́bàá ọ̀nà ó ń ṣagbe nígbà tí ó gbọ́ pé jésù ará násárẹ́tì ni ó dé ó bẹ̀rẹ̀ sí í kígbe pé. jésù ọmọ dáfídì ṣàánú mi. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bá wípé kí ó panu mọ́ ṣùgbọ́n síbẹ̀ ó túbọ̀ ń kígbe pé. ọmọ dáfídì ṣàánú mi. jésù bá dúró ó ní. ẹ pè é wá. wọ́n wá wí fún afọ́jú náà pé. Ṣé ara gírí dìde ó ń pè ọ́. bẹ́ẹ̀ ni ọkùnrin náà bọ́ aṣọ rẹ̀ sọ sí apá kan ó fò sókè ó bá lọ sí ọ̀dọ̀ jésù jésù bíi pé kí ni o fẹ́ kí n ṣe fún ọ afọ́jú náà dáhùn pé. olùkọ́ni mo fẹ́ tún ríran ni. jésù bá wí fún un pé máa lọ ìgbàgbọ́ rẹ ti mú ọ lára lójú kan náà afọ́jú náà bá ríran ó bá ń bá jésù lọ ní ọ̀nà.